Yeah. àsìkò àwọn mùsùlùmí ṣáájú ana àwa gbìyànjú tí oṣù ojú ọ̀run wọn mójútó àgàgà oṣù ṣàbán látara àdìsí méjì tá a ti kà fún wa níjọ́ àkọ́kọ́ àdìsí àkọ́kọ́ àdìsí màmá aṣọ tó ní ànábì máa ń dààmú nínú oṣù shaban irú ìdààmú tí kì í dààmú tó bẹ́ẹ̀ nú àwọn oṣù yòókù kó wọn bá a sí mú kó lè bá a rọrùn láti mú oṣù ramadan àti àdìsí Abu Hurairah radiyallahu ta'ala tó ní ànábì sọ pé ẹ ka òǹkà shaban ní dáadáa kẹfì lè mú ramadan hànà wà ń gbìyànjú ṣùgbọ́n bí ilé ayé ṣe ń gbòòrò sí bí ilé ayé ṣe ń gbòòrò sí òun náà ni àwọn ìyípadà ń dé mo di pé Islam yìí sọ̀rọ̀ lẹ̀ Saudi Arabia nìkan mọ́ Islam ti dé Egypt ó ti dé Iraq ó dé Sham gbàgbé ní Syria lẹ́nu ó ti fẹ́ káàkiri ó ti dé Africa ní Ethiopia bí ní Addis Ababa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilé ayé gbòòrò sí gbogbo gba iná rè gbòkègbodò ká bára ẹni sọ̀rọ̀ kò tí ì rí báyìí ó di pé wọ́n á máa mú àwọn ìró wá bá àwọn olórí níjọ́ kọ̀ọ̀kan nú ọmọlẹ́yìn anásọ̀sọ̀ à ń pè ní náàfẹ́. ọjọ́ ọmọ kí wọ́n abúlé Umar ohun tí oṣù àbánu bá ti di twenty nine èyí abúlé Umar ó ràn wọ́n jáde àwọn oṣù lọ́nu tòkó ti wà nù súnà níbẹ̀ abakina ara wọn yẹn jáde Umaru ara wọn yẹn jáde Usman ara wọn yẹn jáde Ali ara wọn yẹn jáde wọn á dá wa wọn àwọn náà tó bá bẹ́ẹ̀ lọ. ibẹ̀ yẹn ni àwọn àfáà ti mú pé kódà kí a má máa ní ìgbìmọ̀ awósù a gbọ́dọ̀ ní ìgbìmọ̀ tí wọ́n máa wá oṣù torí pé ó ṣe pàtàkì gan nínú àwọn tí wọ́n wú eléyìí òun náà ni imam amúnà ambali rahimahullah àti imam abu hanifa rahimahullah tí wọ́n sọ pé a mùsùlùmí a gbọ́dọ̀ mọ̀ yí pé ìwá oṣù pé ká wá oṣù ká pé káwọn yẹn lọ wá oṣù pé wà nù fọdù kìfàyà wọ́n ní qala hanafiya wa shafiya inna iltimasa ru'yatil hilal wajibun kafai náà wípé kí a ní àwọn èèyàn tí ó lọ mọ ìmọ̀ wá oṣù pé ó wà nù ọ̀ràn èèyàn tí a gbélé àwọn kan lọ́wọ́ ṣùgbọ́n lọ́dọ̀ Imam Ahmad bin Hanbal rahimahullah. qala al-Hanabila àwọn sọ wípé. anahu mustahab. pé afẹni kìí ṣe ọ̀ràn yẹn. والقول الأول هو الموافق للقواعد الشرعية العامة. wọ́n torí di eléyìí ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn ló fẹsẹ̀ nílẹ̀ jù náà ni ọ̀rọ̀ àwọn mọ́sáàbù imáàmù Abu Hanifa àti imáàmù Shafi'i tí wọ́n sọ pé ọ̀ràn yẹn ni agbọ́dọ̀ náà tí wọ́n máa wá oṣù láàrin wa torí pé ó ṣe déédéé àwọn ìpìlẹ̀ ẹ̀sìn torí pé. fàyín tárakù alìlìtìmáṣá jami'an. wọ́n tó pé dáhùn bá fi ìmọ̀ wá oṣù lẹ̀ gbogbo ọ̀bá wá. a fi mọ̀. gbogbo àná ni ẹlẹ́sẹ̀. ìhànnàmọ́ la yudraku alwajibu illa bihi fahuwa wajib. wọ́n torí pé gbogbo ohun tó bá jẹ́ ọ̀ràn yẹn tá a fẹ́ ṣe tá a bá ti rí ọ̀ràn yẹn yẹn ṣe àfi ká kọ́ sí nǹkan yẹn náà nǹkan yẹn ọ̀ràn yẹn ló náà ìrun kíkí ní ìsìn ọ̀ràn yẹn ni a lè kírun láì sì mara ìjí ọ̀ràn yẹn irun ló sọ ìmọ̀ra náà dọ̀nà yẹn ló lọ́dọ̀ àwọn afọ onífìkì àwọn onísọ̀lùfìkì gbogbo ntọ́ ọba lè gbà tó bá jẹ́ ọ̀ràn yẹn àlè rí àfi ká sin nǹkan yẹn náà nǹkan yẹn náà yẹn àlè gba àwẹ̀ láì rọ́ṣù. àwẹ̀ gbígbà sí ọ̀ràn yẹn ni yẹn náà lọ́wọ́ aṣọ di ọ̀ràn yẹn fún akáwọ́sù. wal khuruju lahu madharun diniyyun ra'i'. torí pé ìjáde lọ rè wọ́ wà nínú àmì Islam tí ó sì jẹ́ àmì tó dáa pé a mùsùlùmí lọ́wọ́ sí gbogbo wa tí a bá sì gbé àwọn ìlú òkèèrè àgàbájóríko àwọn bàbá jọ̀hún wọ́n ka oṣù wọ́n kà kún gbogbo àwa iná gbàtà wà kéékèèké wọ́n kó alọ́sọ́kọ wọ́n là ń lọ wọ́sùn gbàmí wọn ká gorí àpáta ọba kan bẹ ń jọ́nà lọ́hùn àgbàlagbà ní wọn sí láyé má nìsín ọlọ́ba ní foríjì wọn ojú ẹ̀ mú jójú ọmọdé lọ wọ́n máa ń pè ní baba alágbàfọ̀ aṣọ ni máa ń fọ á ní rèé ó ń rèé àwọn ọmọdé òṣèlú máa wà kátó wá rè iṣẹ́ yìí ò sí láàrin wa má lẹ́nu ara tó dá wàhálà lẹ́nu yẹn ló yí pé abáwa alùsọ̀bù ní inú fíkìlì ìbàdàn tó ṣe nígbà tó dórí ọ̀rọ̀ àwẹ̀ tó dórí agbègbè ó fún ní àkọlé ó kó. hukmu litimasi hilal. ìdájọ́ ká oṣù ká ní ẹ ti ń wá wíwá èlè tá a máa sàyẹ̀lẹ̀ tẹ́lẹ̀ èlè tì máa sàn náà. يفترض على المسلمين فرض كفاية أن يلتمسوا الهلال في غروب اليوم التاسع والعشرين من شهر شعبان. ó ní ó jí ọ̀ràn yẹn fún àwọn mùsùlùmí ọ̀ràn yẹn apá kan gbogbo ọkọ. yaltamisul hilala fi qurubil yawmi taas. ó ní kí wọ́n lọ rè wá oṣù ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù shaban tí í ṣe oṣù kẹjọ ọdún àwa mùsùlùmí. wa ramadan. kí wọ́n sì lọ rè oṣù tí wọ́n bá fẹ́ wá náà wọ́n tó di pé Ramadan bá délẹ̀ tó bá di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n Ramadan kí wọ́n tó lọ rè wá oṣù ọjọ́ méjì yẹn wọn láti jáde lọ táwọn àwọn yàn lọ yìí wọn jẹ lọ wúsù náà lọ yìí wọn jẹ lọ wúsù náà lọ yìí wọn jẹ lọ wúsù náà lọ yìí bọ lọ à ń ni bọ ẹ lọ à ń ni bọ ẹ lọ à ń ni. irú àsìkò tá a wà èrè tí a tún lè máa pèrè ẹni tí a tún lè máa tẹ́sí ara ẹni báwo ni o nígbà tí wà sákì ni o òkè òní ganan ni o àwa wà ní ẹ̀pẹ́ o àwọn bẹ́ẹ̀ ń bàdágìrì o àwọn kan bẹ nílọrin o àwọn kan bẹ ń Ṣàgámù bẹ nísẹ̀yìn o àwọn kan bẹ lómùpó o àwọn kan bẹ lẹ́dẹ̀ o kí ni wọ́n wá ẹ̀rí wọ́n ní madharun diniyun ra'i madharun ìrísí islam ni tó jẹ́ ti ẹ̀sìn tó múnádóko inú ṣẹ̀yìnra inú àṣà islam tá a ti sọnù lẹ́nu. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tá a bá pè ní àṣà islam kódà kó kéré ẹ̀ ń bá lè pọ́nlé tó lè gbé lárugẹ ọwọ́ àánú kọ́kọ́ yọ lọ. ọ̀rọ̀ oṣù ẹsẹ̀ láwọn fi ẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ kì í sọ̀rọ̀ tá a sọ dariwo mọ́ra wa lọ ọ̀rọ̀ pilẹ̀ sin wa ni. hatta yatahaqqaqu min amri ddin. o ní tí wọ́n fi ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n fi rí pé bó ṣe kúrin lórí wàyẹ̀tẹ́dìhà lahum sawmuhum wa iftaruhum. tí ó fi hàn sí gbangba ìgbóló yẹ kí wọ́n gbá àwẹ̀ gbóló kí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ gbóló yẹ kí wọ́n dá àwẹ̀ dúró. yàrá allah tabaraka wa ta'ala rabata siyama wal hajj wal wukufa bi arafata bil ilal. ó torí pé ọlọ́wọ́ bá àlekè ọlá ó so pọ̀ mọ́ ọ̀rọ̀ ó so ọlọ́wọ́ bá bá ọlá ó so àwẹ̀ hajj ìdó sáràfà ó so pọ̀ mọ́ ìlétẹ́sìn. kọ̀ọ̀léhe takọ́dẹ́sát asmáhù. pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bá àlekẹ́ ọlá tó báyìí pé. yasalunaka anil ahilla. wọn bẹ lè nípa ìlétẹsí. qul hiya mawaqitu linnasi hajj. jọ́sọ̀ fún yín pé gẹ́gẹ́ masiko fọmọ ẹdẹ ní hajj. pé ó jẹ́ àsìkò ó jẹ́ àwọn fún ìjọsìn naam. wa ma'alimu ta'rifuna biha awqata as-sawm. ó jẹ́ àmì tẹ́bi máa ma pé àsìkò àwọn àsìkò àwẹ̀rẹ́. wal hajj. àsìkò hajj rẹ̀. wal zaka. àsìkò sakari. wa idha kanat hadhihi al-ibadat murtabitatan bi ru'yati al-hilal. nígbà tó pé àwọn àjọsìn bá ní ìbátan pẹ̀lú létésù wa ma'rifati dukhuli shahri wa khuruji. káwá màgbà wọlé ńgbọ́lóṣù ó bẹ̀rẹ̀ ńgbọ́lóṣù yìí وجب إذن على المسلمين أن يتحروا رؤية الهلال olódi di ọ̀ràn yẹn ń gbà yẹn fún àwọn kí wọ́n wá oṣù. وإن تركوه جميعا أثموا. tí a bá fi ilẹ̀ láì wá lápapọ̀ ẹlẹ́sẹ̀ ni wọ́n. لأن ما لا يدرك الواجب إلا به فهو واجب. gbogbo ìdáàbá tó bá ti pé ọwọ́ àlè ṣe ọ̀ràn yẹn láì rí nǹkan náà ti di ọ̀ràn yẹn. ثم إن الخروج لرؤية الهلال ó ní ìjáde lọ láti bá ń wá oṣù. مظهر ديني رائع. ó ní àmì ìsìláàmù ní tẹ̀mí ẹ̀sìn ní tó múnádóko. يبعث في الأمة روح الاهتمام بشعائر الدين. ó ní ó bì sí ara umma islam ìní ìkàkún sí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn. والعناية بشؤون المسلمين. ìní ìkàkún sí ètò ìgbésí ayé àwọn mùsùlùmí fàyídà kọ́rọ̀jà sultanu bí haṣíyá ti hí. ó sọ pé níbo míì ń jọun lásìkò àwọn mùsùlùmí ń gbàjá lálàáfíà ẹni abáfiso lórí níjẹ́ sultan njọ́ náà lọ́wọ́ náà dáńpẹ́ ní asalatin salatin níbi báyìí sultan báyìí sultan báyìí yóò wá jáde pẹ̀lú àwọn èmi wá rẹ̀. ومعه العلماء والقضاة. níjọ́ náà lọ́hùn àwọn àfáàrọ̀ tún dá wọ́n tún jáde pẹ̀lú wọn bákan náà àwọn adájọ́ mùsùlùmí wọ́n á jáde pẹ̀lú wọn sultan nùbọ̀ sultan wájú àwọn èmi wá rẹ̀ wọ́n tẹ̀lé àwọn ulama wọ́n tẹ̀lé àwọn adájọ́ mùsùlùmí wọ́n tẹ̀lé. ba'du al-muslimin li ru'yati al-hilal. nígbà tí a bá rí sultan wa wá àwọn àfáà wa kí ló kù tíjà mọ́sùn kila kupiga mosi hatelu الله أكبر بعث هذا المنظر في الأمة الأمل في عزة الإسلام ونصرته الله أكبر الله أكبر الله أكبر wọ́n tá a bá ń ṣe tá a bá sọ̀rọ̀ ìdí ìwà nínú ìgbésí ayé àwa mùsùlùmí wọ́n ní yóò bí sí ìgbésí ayé wa òun jẹ́ pé ní al-amal òun ni pé ah, nǹkan tí máa ti èèyàn ìgbà tó ní hope ẹ̀rí ó ní ìjẹ̀rán á bí sínú gbèsè ayé mùsùlùmí. ìyànzẹ́tìlì islam. látara pé iyì máa ń bẹ lára ẹ̀sìn yìí o. wà á nusrati. ó sì tún pé à ń ran islam lọ́wọ́. wa ta'zimil 'ammati li sha'airid din. wọ́n lè wá rí i pé gbogbo àwọn èèyàn tí ó yẹ sáà fà á ṣe é sọ lórí àná ka ọ̀rọ̀ ẹ̀sìn kún á jẹ wọn dáa baba ṣíbi mọ́mù náà lọ yìí ìmọ̀mù ràtìbí náà tó tẹ̀lé wọn baba adí ni bẹ́lẹ́ wọn kí ni wàá mímí tí mi ò ní tẹ̀lé wọn kí ni mo fẹ́ máa tẹ́tí mi ò dúró àwọn olórí ẹ̀sìn náà bẹ́ẹ̀ wájú yìí. فيكون ذلك أدعى إلى الاعتصام بالإسلام wọn lélẹyìí ni ó sọ pé òótọ́ la mú islam tọ́lá sọ pé wọ́n àtẹ̀símú bí. wàtàsímú bí habilillahi jami'a. ọlọ́ni ẹ sọmọ òkun ọlọ́run lápapọ̀. wala tafarraqu. ẹ má ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀. واذكروا نعمة الله عليكم واذكروا نعمة الله عليكم ẹ rántí ọ̀rọ̀ ọlọ́ba tó sọ fún yín. إذ كنتم أعداء. nígbà tẹ́ ẹ ń lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀. فألف بين قلوبكم. òun ọlọ́ba wa sọ kan yín pọ̀ fàṣbàtún bí ní àìmọ́tì ìkwana. látara ìkéwọn ọlọ́run àánú wọn ọlọ́run tó ń sọ kan yípo ìwádìí ọmọ ìyá fàṣbàtún bí ní àìmọ́tì ìkwana ẹlẹ́mọ́ papọ̀ lédè ẹlẹ́mọ́ papọ̀ níran ẹlẹ́mọ́ papọ̀ láwọ̀ ẹlẹ́mọ́ papọ̀ lásà ẹlẹ́mọ́ papọ̀ ńlu ṣùgbọ́n látara yí pé kí ló so yípo Islam fàṣbàtún bí ní àìmọ́tì ìkwana. وكنتم على شفا وكنتم على شفا حفرة من النار ọlọ́ni ń gbà tẹ́ ẹ tẹ́ ẹ ṣe pọ̀ ẹ̀yin mùsùlùmí gbogbo gbà tẹ́ ẹ bá ti ṣe pọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀ ń bẹ ní bèbè náà ẹ̀ ń bẹ ní bèbè náà gbogbo gbà tẹ́ ẹ bá ti ń ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin àwa mùsùlùmí ó lẹ̀ ń bẹ ní bèbè náà ọ̀nkọ́dàkùn mi. ọ̀nkọ́dàkùn mi ni ha. o wá fi ìjọ ìsọ̀kan yín yọ ikùn nù náà ìwọ ọmọ nẹ́ni ká máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀mí ò lè kírun lẹ́yìn àwọn ẹni báyìí mi ò lè gba ẹni báyìí lólórí rárá ọmọ àlóhùn inú ẹ̀sìn nínú ẹ̀sìn ọmọ àlóhùn ni nínú ẹ̀sìn. Bilal radiyallahu ta'ala ni ọmọ Afrika, dúdú anabi ṣe akpọ̀n fún gbọ́ mùsùlùmí. sallallahu alayhi wa sallam. ní ọjọ́ tí abudulayi gifari gẹbi ìgbà mi bẹ sẹyìn ní kankan mi kún anabi ti kọ́ alẹ́ kọ́tọ́ pọ̀ sallallahu alayhi wa sallam. ó ní ìgbà mi bẹ yẹn sọ̀rọ̀ jáde lẹ́nu kò ní kí n la ọ̀rọ̀ yẹn ọlọ́rọ̀ tó sọ yẹn o ti sọ dọ̀ ọmọ náà mo tó lè ṣe láyé má ti fi dọ̀ ọmọ àlùjánnà ó ní yóò sọ̀rọ̀ nígbà mi tí ò ní kàkún ó ló ti sọ dọ̀ ọmọ àlùjánnà mo tó lè ṣe láyé má ti fi dọ̀ ọmọ náà lókè ọ̀rọ̀ ó nípa òun kà sàwádà ni ó sàwádà pẹ̀lú Bilal ó ní yabuna Sauda yabuna Sauda ah ìrọmọdé dúdú ó fi àwọ̀ ìyá rẹ̀ bù bíláàdì wà lọ bá àní mùsùlùmí láti lọ fẹjọ́ sùn kò sọ di wàhálà ẹwẹ̀ kọ́ sílá ẹ̀yin ọmọ kí ó tẹ́ máa jà lẹ́yìn àfáyín kẹtó kábà tó gbọ́ ẹ ti dàrú ẹ jọ àwọn sọ àbà sẹ́yìn ò tó kí bilalu yarí wà lọ bá fẹ́ sallallahu alayhi wa sallam ya rasulallah ayyara ni abuzar gifari bi ummi wọn fẹjọ́ sùn abuzar gifari fi ya mi bù mí ó lé mi ọmọ ẹrú dúdú ó dùn mí àmì ní ẹ lọ pé abuzar gifari náà wá kíá wọn kò dé àyàtọ̀ gbèmí lóòótọ́ ló fi yẹ́ ẹ̀bú àwọn èsì sòkùrọ̀ gbé abala ayé dé nìsín àwọn afáàgà ń parọ́ wọn kàn ń rán wọn jùlẹ̀ gbé torí ọlọ́run ó ní bẹ́ẹ̀ nínà anabi innaka imuru fi ka jahiliya ah ah innaka imuru fi ka jahiliya. Allah gbogbo wàhálà tí mo sílẹ̀ olórí láti yọ dùn àṣẹ àìmọ̀kan yẹn tó kù lára ẹ̀ wọ́ iye àìmọ̀kan tó kù lára ẹ̀ bánu sì bá wíwù jàìlíyà bẹ́ẹ̀ máa tí yàrá bá ti wà tí ọba sílámù jàìlíyà náà ń pè ọ̀rọ̀ lọ́sọ̀ ọba sílámù jàìlíyà náà ń pè ìmúra ló múra tí ọba sílámù jàìlíyà náà ń pè jàìlíyà ni ńgbọ́lọ́ sọ̀rọ̀ ìjà tó ní wà kọ́nà fún ibùdó ti kùnà ولا تبرجن تبرج الجاهلية الأولى ọlọ́ni ní ẹ̀yin obìnrin fìdímọ́lé ẹ má jáde kòkòkò ní ìjáde àwọn aláìmọ̀kan ṣáájú tí ò sí mu ra tó bẹ́sìn mu tabarruj al-jahiliyyah al-ula ìgbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ìdájọ́ inú eh, Maida aya fifty أفحكم الجاهلية يبغون ọlọ́run ṣe ìdájọ́ mi lẹ́fẹ́ máa wá lẹ́yìn ìdájọ́ islam ìdájọ́ ìmọ̀kánì. ومن أحسن من الله حكما لقوم يوقنون. ọlọ́run ta ló fi ń dájú ní ètò òfin ètò ìjọba ju wọn lọ́wọ́ bá lọ lóye pé nígbà tí zed kutubu tú àyà yẹn ó ní imma hukumul islam wa imma hukumul jahiliya ẹ̀ẹ́dà kálò dájọ́ islam káfíntólé ayé wa tàbí kámọ̀ lẹ́dọ̀ ẹ̀mọ̀kan bí anabese bá abudulayi gifari wú nìyẹn abudulayi gifari náà wá kí ló wá ṣe ó wá subúlẹ̀ lẹ̀ ó wá fi ẹ̀kẹ́ lẹ́bàá ó ní ìrẹ bilal ẹsẹ̀ tí mo fi bú ẹ pé ẹsẹ̀ ọmọ ẹrú dúdú mo fẹ́ kó o fi tẹ̀mí ní parí ẹ̀kẹ́ yìí kó o fi tẹ parí ẹ̀kẹ́ ọmọ pupa. ó di Allah ta'ala ni ó gba ń tó ṣe láì dá kò ságídí kò wá wá wí ìlàrọ̀ wà nílẹ̀ ọlọ́run forí jì mí bá fún jàbù sàgbìfàrí. ẹ̀rí àdéhì ro al-quwwat al-islamiyya as-sadiqa eléyìí ni ẹ̀mí ìjọba yagidi tí wọ́n ń sọ tó di díẹ̀ ló ṣe yí pé tí a bá wá oṣù kó sẹ́ka wọ́n ní á jẹ́ iyì fún gbogbo àgbáyé mùsùlùmí àtàwọn èèyàn yòókù náà wàyídà arọ́ ìlànà rọmọgán sọ́ọ̀mù. mi ti lọ wọn ti kú mẹ́ẹ̀ ayé àti nkẹ́ lọ́lẹ́ka ọlọ́run ní òun yọ ikú ònú gbètè. kàdálíkà yubayyinu Allahu lakum ayatihi la'allakum tahtadun. ọlọ́run ní gbà tẹ́ bá ti wá gbọ́rọ̀ sún ọlọ́ba lẹ́nu tẹ́ ẹ̀ sọ́kan tẹ́ ẹ̀ sí lọ́tọ̀ọ̀tọ̀ òun ti yọ ikú ònú gbèbè náà ọlọ́nba ìlú wọn ọlọ́ba ń ṣàlàyé ọ̀rọ̀ òun bẹ́ẹ̀ ó yẹ tẹ̀lé mọ́nà ìsọkún yẹn ìdísọ́nbìlì islam ìsúnmọ́ islam a ní nǹkan míì tá a gbọ́dọ̀ súnmọ́ ju islam lọ. Umar radi Allah anhu ó ní kunna qawma adilla ó là jẹ́ èèyàn alábùkù islam tó dé fàátànà Allah islam wọ́n gbọ́dọ̀ bá fi islam sọ́ọ́ di ẹni wọ́n ní gbogbo àti abá wá wá iyì lọ síbò míì lọ síbò míì làtọ̀ sí Islam ó lọ́nà bó da padà sí ibi àbùkù ìzàtúnà ìsìlámùnà iyì wa náà ní Islam wa nìtàmá sakubi aláti dìmú ni ní gbogbo bí kíbi iyì wa nìyẹn iyì mùsùlùmí nìyẹn ṣùgbọ́n kì í ṣe Islam tó ní kọ́ kì í ṣe Islam agídí ọkàn kì í ṣe Islam bá ṣe bá ní. láà kìí ṣe islam tẹ̀kílídì alimoru bá ṣe bánu islam tó bí kéèyàn kẹkọ ẹ̀ kọ́sọ́ di dàmàmúlò ìyẹn jẹ́ àárí pé ó fi hàn báyìí wíwá oṣù wíwá oṣù á láti ní ìgbìmọ̀ tí ó máa wà ó sì wà ní prado kìfáyà. nílùú wa lẹ́ni lórílẹ̀‐èdè wa lẹ́ni àti ní ìgbìmọ̀ tó dángájá ní wíwá oṣù yìí ló ń dàbò wà láyẹ̀lẹ̀ àwọn yẹn ń gbìyànjú o ní òkè ọ̀yà lọ́dọ̀ baba sòlítọ́n lọ́n wọ́n ń gbìyànjú wọn tí ì nísàlẹ̀ wa ń bì náà àwọn yẹn ń gbìyànjú kò tí ì múnádóko àníbùkátà sí kó múnádóko kí a káti ẹ̀dá ìgbìmọ̀ awosùmọ̀ tí má bí wọ ilé rẹ̀ nísìnyí àwọn wo ni wosùwosù fún wa gbogbo ilẹ̀ màlánú lẹ̀ pẹ̀tà ni wọ́n sì ní rárí wọn á dà wọn gbàjá bá ń lọ abẹ́ ẹ̀kọ́ ni torí díẹ̀ kọ́lọ́nkọ́ ran àwọn bàbá wa lọ́wọ́ kó jẹ́ kí ẹ̀mí kẹ́mi má sira wọn kí sọ̀kan tá à ń sọ ìkólẹ̀sẹ̀ láwùjọ wa kọ́lọ́nkọ́ wa ní oṣù Ramadan tó ṣe pé ṣáà Ramadan ṣáà lè wàhádà oṣù Ramadan oṣù sọ̀kan ni ọlọ́mọṣà ìbí sọ̀kan ilẹ̀ sáà ni wa. آمنت بالله وملائكته وكتبه